Yoruba Unit 20, Basic Dialogue, Dialogue for Learning. Olè. Olè. Ilewa. wa. Ilé wa. Wọ ilé wa. ilewa. wa. Olè Olè wa. kọ́ kọ́ náà kọ́ náà kọ́ olè náà kọ́ olè náà kọ́ kí ni olè náà kọ́ kí ni olè náà kọ́. Asọ Asọ Kasọ Kasọ na-akashọ na-akashọ ole na-akashọ ole na-akashọ ọlọ́pàá mólè náà mólè náà ọlọ́pàá mólè náà ọlọ́pàá mólè náà.